بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستغفره ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على ولادك واصحابه وازواجه وذريته وكان عندنا والاحسان الى يوم الدين وبعد فاتقوا الله عباد الله تعيب عليه بمجالسه التوحيد قال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين ومن فضله ومن سلك الشرك في عباد الله أنه يمكن يكون المرء في أرض الله كما ثبت حديث عبد الله بن عمر رضي الله عنهما قيل النبي صلى الله عليه وسلم من أفضل الناس فقال فقال صلى الله عليه وسلم ثم أقوال الخلق تعيش النساء فقال رسول الله تعيش الإنسان على الناس فلا أقوال الخلق قال سوره حكم المستقيم الذي لا حكم فيه ولا فرد ولا غلة ولا حسد أخرجه النبي ومنها أنه في دخول غير الجنة كما ترى ذلك الحديث عن طلحة بن عبد الله رضي الله عنه عن أعطيه كان رسول الله صلى الله عليه وسلم سائر الناس فقال يا رسول الله أحسن ما تقاطع الرجل ماذا فرض الله عند الصلاة فقال الصلوات الخمس إلا أن تكون أسود فقال أخبرتني فرض الله عند الصيام فقال كان فرضا إلا أن تكون أسود فقال أخبرني ما فرض الله علي من زكاة الزكاة فقال فأخبره رسول الله صلى الله عليه وسلم بسماع الدين بسماع الإسلام فقال فالذي أخبرك بالحق لا أتطوع شيئا ولا انقص مما فرض الله عليه شيئا فقال رسول الله صلى الله عليه وسلم اصل إن صدقه أو دخل الجنة إن صدق أخرجه الإمام مسلم ولذلك أيضا الحديث المعروف أن تجد قولا إلى الجنة عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ان الصدق لا الى البر وان البر لا يريد الجنه وان الرجل يصدق حتى يكون الصدوق وان الكذب وان الرجل لا يكذب حتى يكتب عند الله وان الكذب لا الى الفجور وان الفجور لا الى النار وان الرجل لا يكذب حتى يكتب عند الله كذاب اخرجه الحديث اعلم الله ان الصدق له اثار انسانيه عظيمه قال الفضل المصطلح فهو يقول فهو يقول العلاقات الاجتماعيه فيزيد الثقه بين الناس ويجب البركه ويخير في الدنيا والاخره فيهدي الى الخير ويقول الى الجنه بينما الكذب يهدم المجتمع ويفسد الثقه ويهدي الى الاراء والوحيمات ومن آثاره الإنسانية ليس أفضل المجتمع نكسر المفاهيم العلوم مما يقوم روابط بين أفراد المجتمع وينقل المودة بينهم ومنها الارتقاء بالحياة الزوجية واستقرار الأسر والزوج يملك نفسه مع والصفات التي ذكرت له عن زوجته والزوجة ترى وما الزوج لها بوجوده ولا يخاف احدكم ان الاخر جاره حتى يرقى له وحدته سورة القرآن يقول شيخي أبدا تتبع وأتبع ولا ولا قضوا فرسولي قل جاء الله ومن جاء الرحمن ومن جاء الرحيم orúkọ lọ́wọ́ bá ìwé ọlọ́run lọ́jọ́ kó lè gbogbo tí ń kẹ́ aburú pátá bẹ́ẹ̀ láti ọgbọ́n ọlọ́run bá ìwé àìní rẹ̀ àti ètò di àwọn tó wọ̀ nìkan náà lọ́wọ́ ọlọ́run bá ìwé òkè méjì ìdè tí wọ́n kò tẹ́ níta ìkọ́ni tó ti wá pẹ̀lú àyà wá sí ẹ̀yìn kan tó bẹ̀rẹ̀ pé ọjọ́ báyìí ẹ̀rú àti ọjọ́ ti ní fún kàtẹ́ ìlú gbàgbọ́ tó tẹ̀wọ́. Ṣé ìkàtọ́ ká ìwọ ìwọ ìtì yẹn? Ṣé ìkàtọ́ ká ìwọ náà ìwọ náà ìtì yẹn? Ṣé kí wọ́n tó bẹ̀rẹ̀ ìwọ ìtì yẹn lọ́kọ́ náà? kepada Rasul ini kita mendukung Allah. Ya Tuhan India, itu salah dan salah dan Rasul. Ya Tuhan yang dia bina berkata Allah ini oleh Rasul. Ya Tuhan mereka yang ini, lepas Tuhan ini, kita kena saja masyarakat ini. Ada berdoa, berdoa, berdoa, jauh banyak doa, tàbá ìsìn máa ń gbé àpò ọ̀rọ̀ àdúgbò. Ẹ̀rọ kan ṣe kí ìdíkọ̀ ló ń gbà tó o ní ọ̀rọ̀ aláǹgbà. Ẹ̀rọ kan ṣe kọ́kọ́ òjò tó ń gbà tó o ní ìyáwó tó ń bá lọ́ọ́ gbà àti gbogbo àwọn òṣèlú tó wọ́n sọ ẹ̀rọ tó ń sọ̀rọ̀ kálá ìwọ̀n ọ̀gbọ́n bá lóko ẹ̀dá kọ òtò tó bá lé kí ìrọ̀lẹ́ máa lé ní láká abẹ́rẹ́ ló fi ń sábà àkókò tó lé fi náà lọ tọ́lá tó fi lé fi rẹ̀ lọ́wọ́ tó lọ. Ìta àbẹ́ ìlú tó. Eléyìí tó hàn áyé pé àyè ọlọ́run bá àwọn kẹ́mi o. Ọ̀sán náà ló kò pé kí gbogbo táwọn ẹ̀rọ lọ́yẹ̀ láàyè yẹ ìfẹ̀mọ ara wọn. Ìjẹkújẹ àti ìdíjẹ́kù ti ọ̀pọ̀lọpọ̀ yẹ̀rù àbẹ̀rẹ̀ wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn náà wọn náà fẹẹ wọn náà dé ojú wọn lọ sí ajá kámá lè wọ tó bẹ́ẹ̀ torí wọn kọ́kọ́ tó bá ti pé òun ló kọ́ ta bòrò àdéhùn ọ̀sán tó ti yẹ lọ ọlọ́wọ́ bá òkú lójú lòdì tó yẹ gbẹ̀rẹ̀ bá àwọn abẹ́rẹ́ ọba náà gbogbo tó yẹ lórí ilé ẹ̀rọ pátá gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àbúrú bẹ́ẹ̀ máa fojú ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ fún ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ wọ́n kà fún wa kí ọlọ́run náà èyí òun náà lọ bá wọn ní àgbà àwọn òun náà lọ bá wọn náà fún ìlú ọ̀la ètò ìlú orí mi. bẹ́ẹ̀ ló fún ọba ìlú ìlú ọba ọ̀sán ọba ọ̀sán ọba ọ̀la kí o. ó sì máa bá gbogbo àwọn tí wọ́n ń gbé àgbà tèmi náà lọ. ẹ̀rọ ń ẹ̀rọ tí wọ́n wá wà lọ́wọ́ lórí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìlú tá a bá ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ìkòkò àwọn ẹ̀rọ ẹ̀jẹ̀ wọn jẹ pẹ̀lú àwọn onígbèdè ẹ̀dá oníjà wọn tó jẹ pẹ̀lú àwọn òkú náà oníjà wọn bá wọn ọgbọ́n ìgbàdá òkú náà wọ́n tó kí yorùbá lẹ́jẹ́ tó bá bá ẹni gba ìwé wà wọ́pá tó náà bá sọ̀rọ̀ àwọn ọmọdé owó tó ti rọ̀ ó ti yẹ ọmọ ìlú òkè rọ̀ ọlọ́wọ́ bá ti pẹ̀lú ara tí wọ́n mú tó kò ní pé káfáyà ọmọ ọ̀gá káfí máa kò tó àwọn ilé ìwé ọ̀gá olóògbé ọ̀gá lè wọ ọ̀gá bí bẹ̀rẹ̀ náà ní tèrè lẹ́yìn náà tó láti lọ ní ọlọ́wọ́ bá kò bẹ̀rẹ̀ ẹgbẹ́ bí wọ́n mú ọ̀gá ọ̀gá náà lọ́jọ́ tó kọjá òun náà ní ọ̀rọ̀ nípa òun ojúbọ náà ní àti ọlá tó wà fún àwọn tí wọ́n bá ń sọ ìka tó nínú ìgbésí ayé kájú fún wa kájú sọ fún wa nítorí ìdí tó lòdò òun náà ní ojú tó ní ìgbàgbọ́ nínú ìwà sọ ọ̀rọ̀ wa wọ́n mọ̀ fún òdodo lẹ̀ ìṣe ọ̀rọ̀ wa kò ní kẹ́kẹ́ kan ìgbàgbọ́ mẹ́rin ni wọ́n yẹ kẹ́kọ̀ọ́ nígbà tó ní ká àjọ ìpinnu ọlọ́run lódodo lójú tẹ̀sán. Nínú àfẹ́sọ́ wá àwọn ọ̀rọ̀ yìí lára. Nínú ọ̀rọ̀ yìí jẹ́ òdodo Yorùbá tó sára ẹ̀. Ẹ ló ta ní kọ́ parọ́ yálà ń mọ̀rọ̀ ẹnu ni àbí kú ṣe. Nínú ẹ̀yìn ló pé yóò sọ ẹni ọlá láàrin àwọn ọ̀rọ̀. Yóò sọ ẹni àkọlé láàrin àwọn ọ̀rọ̀. ذلك هو جل وعلا على اليمين تبين ذلك الى ما ولا سنه يجب كذب النبي صلى الله عليه وسلم ويقول هذا المراد لا يجمع مستوى فلو اردت ان اتوقع هذه الجمله وانت ظاهر بها لم تاتي لم تكن كل الله الم تعود متوكلك كل مقامون للقلب ألم تعود كما كان كل مقامون للقلب ولا لم تكن مقامون للقلب tó sì má kó o ṣe fa àwọn ìwà ẹ̀jẹ̀. Pàdé ń kọjú táì tó sì ti kẹ́kọ̀ọ́ lọ sọ̀rọ̀ lórí àbẹ̀. Ẹni yìí ni ẹ̀kọ́ lọ́lá jù sí àwọn ọ̀rọ̀. Àwọn ọ̀sán àti wọn bẹ́ẹ̀ tó tọ́jọ́ lẹ́nu ìlà lẹ́nu. A ti máa àwọn tí máa sọ fún kòlù táì tó lò lórí ìfúnpẹ́ máa nà àwọn ọ̀rọ̀ ìwọ̀n ní ìkòlú wa. Ìgbà àti ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà àwọn àkókò náà àbáwà ìgbà àgbẹ̀mí náà ló ń tún fún ọjọ́ náà àlẹ́gbẹ̀ẹ́ ní ti ń kẹ́ sọ ọ̀rọ̀ náà ilé ìrọ̀lẹ́ wájú tó bá máa ẹni tó pé ìwà ẹ̀sẹ̀ kéré bá sọ̀rẹ́ ìwà ẹ̀sẹ̀ ìwà ẹ̀sẹ̀ ó sì kò kó ń jẹ nìkan jẹ kò kó ń jẹ nìkan lọ wá lọ́yẹ̀ jẹ pẹ̀lú ẹni náà òkú lẹ́yìn ẹni náà lágbára tó o bá ṣe àfikẹ́ ìwé tó kù wọn ìwé ẹni bẹ́ẹ̀ máa tó bẹ́ẹ̀ ìwé ẹni ìwé náà jẹ bẹ̀rẹ̀ láwọ̀ ìwé ẹni ìwé ìka ọ̀gá ẹ̀yàn ìwé ẹni ìwé òkú ìdí fẹ́ẹ̀sì ìwọ̀n ìlú kẹta ìlú kẹta ìwà. wọ́n fẹ́ bẹ́ẹ̀ ẹni àpẹẹrẹ náà ìwé abẹ́rẹ́lẹ̀ tó ní àgbẹ̀ pẹ́ẹ́pẹ́ jẹ́ olóòtú ìgbà ẹ̀rọ tó lábẹ́ náà ó tó wọ́n rọ̀ lórí. Fún ẹni tó lè là ń tẹ̀sí láti dé ìgbó lóòtú. Bákan náà, nínú ọ̀la tí bẹ̀rẹ̀ ní bá máa ń sọ òdodo, òun ni wípé òdodo máa ń tẹ́ wá ìtẹ́lẹ̀ rẹ̀ kéré bó ti ka lóde àti ìtẹ́jú àbáwá. Pẹ́ẹ́ká tọ́lítọ́ kan lárúbáwá kọ́ wá bá lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sẹ́lá lárúbáwá yìí ìgbà tó dé gbọ́nà tó bá ń fọ́n jẹ̀ wọn lára wọn ń kọ́ pé òṣìṣẹ́ ọ̀yọ́ tí ẹ̀ sọ fún mi. irú òun àwọn òwe lọ́wọ́ bá gbogbo láti lọ́wọ́ àyàn tó tó gbogbo àti àyẹ̀wò wọn láti wá àwọn ọwọ́ ẹ̀rọ ìjọba òkùnrin ṣé ìwọ́n láti wá àwọn òkùnrin náà pé tó o ti tó ti rọrùn sí ìwọ̀n tó ti mú tó rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ bá dé tó kàwọn ọ̀rọ̀ tó bá àwọn pẹ̀lú pẹ̀ wọ́n pàṣẹ àwọn òyìn tó ń gbé ní orúkọ náà wọ́n ti àwọn òyìnbó náà ní ìka rò. Àbẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n pàṣẹ àwọn ọ̀dọ́ ní èdè ẹni láti ọ̀nà àti ní ojú kẹ́ nínú kò sí ní kí ni kí wọ́n pàṣẹ àwọn òkà náà. Kò ní kí ni pé òun ní ọ̀sà ń gbà yẹn. Ṣùgbọ́n gbà tó wá lọ jẹ́ sí wípé tọ̀mọ̀dọ́nù bá dé ìgbà òun ní ọ̀wà ẹni tí ọ̀sà ń tà mọ́ oríṣi eléyìí máa mùsùlùmí ọ̀dọ̀ wa ẹnì kọ̀ọ̀kan wa kámọ̀ ìka àwẹ̀ Ramadan. ọ̀rọ̀ rẹ̀ ló kúrò lóṣù ẹlẹ́mọ̀ọ́. àwọn ìgbà yìí lọ tọ́wọ́ wá fún ẹ̀ṣẹ̀ àṣegbọ́ rẹ̀ léwu láwọn ìgbà ìlànà ìgbà ìgbè láwọn àyàwó yìí ọjọ́ kẹtàlá ọjọ́ kẹlẹ́ ọjọ́ kẹlẹ́dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àwẹ̀ ilé Zàtà wo mẹ́fà ọkùnrin àwọn olùkọ́ ẹ̀rọ kẹ́rẹ̀ láwọn ìbéèrè béèrè ó lè rògbò àtó jẹ́ òfin ọlọ́wọ́ ọba. Bẹ́ẹ̀ kàtó wá sọ ilé ńlá ọwọ́ nípa ẹ̀rọ náírì tó ní bá ayé tó ẹ̀kọ́ ọ̀gbọ̀n yìí pẹ̀lú ìkọ́ ọlọ́wọ́ àwọn ọdẹ. Àbẹ́wò ilé kò kẹ́ ní ó sọ ọkọ̀ òun ló sì kéré ọkọ̀ òun sì tọ́wájú òṣèlú sọ̀rọ̀. Kódà ìwé àkọsọ pé tó bá kó tó dodo òun yóò wà ìjẹ́nà látara tó sọ òun tó bá Àbẹ̀ ó lè kó ìlú ní ìdílé ní ìdílé wà ìjẹ́nà tàbí kó ìlú fà ń nípa rẹ̀. Olórí ọ̀gá lórí sọ̀rọ̀ sọ ìka olódodo ọmọ rẹ̀ náà. Ìwé tó tó ń kí lódodo, àwọn tó ń fà tó ń fà lódodo nígbà wọn dáadáa dáadáa tó ń ṣe tuntun náà wọn ń ṣe lóore torí ilé ẹ̀kọ́ tó dé ọ̀rọ̀ tó sílẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtọ́jú ló ń láyé ìka wa àti láì fún mọ̀tẹ́rù nígbà wọn yẹ sábà náà ní sọ́kùn wọn wáyé wọn sílà sábà ní sọ́kùn wọn pé òun lọ ní ọ̀rọ̀ fẹ́ẹ́

náà wọ́n kọ́ ní láti ní wọ́n á lọ láti kọ́ lọ lọ́wọ́ àwọn táwọn ti wá àwọn ará èdè ẹgbẹ́ àti láti béèrè rárá. kódà gbogbo àwọn tá a sọ pé ìnáwó ni wọ́n ti wọ́n ní àwọn rẹ́kọ́ọ̀dù oríṣiríṣi lọ́wọ́ àwọn ilé ẹ̀kọ́ ìgbé wọn ní ẹgbẹ́ ta wọ́n máa tó wọ́n máa sàpà rẹ̀. àwọn náà máa ṣe kàgbàgbà tí wọ́n máa dúró tí wọ́n á kọ́ lọ́wọ́ ara pé àwọn ẹ̀kọ́ ìlú àwọn ẹni tó máa fẹ́ ládùúgbò tí ó wà lọ sí ẹ̀ lórí àwọn ẹni tó jẹ́ ìjẹ́ àwọn ẹ̀ nínú ọ̀pọ̀ òní. ó ní àyè pé yóò pa àwọn ọkùnrin náà lóṣù tó jẹ́ ọ̀rẹ́. gbogbo iṣẹ́ pátá kò tún tó sọnù láti fi oríṣẹ́ ẹkú kú òní lọ. bá láì kó náà lórí tó tó ìgbà wọn máa fún pé káwọn òwe lè pa bẹ́ẹ̀. ọ̀rọ̀ yóò padà jẹ́ bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ náà wọ́n sọ ọ̀rọ̀ rẹ̀ àlejò ẹgbẹ́ ìwé pé kó lọ ka ọjọ́ ẹgbẹ́ ọdún ká ìwé náà lọ ka lọ́dún ìwé àpò sí ni òun ló ti padà sí ọdún ìwé náà jẹ́ ọ̀rọ̀ kan tó gbà lọ́bẹ̀. ẹ̀ka wọn fẹ́ ìwé òdodo dání yẹn ó ní ipa tó tóbi lórí olórí òdodo àtàwùjọ wọn. òdodo dání yẹn òun ní máa jẹ́ kí àṣepọ̀ community àṣepọ̀ àwùjọ kò lágbára dáadáa bí. Òun fa kálẹ̀ nípa kọ̀ọ̀kan láàrin ara wa. Ẹ̀rù kékeré o. Òun náà ni máa fa kálẹ̀ ní kọ̀ọ̀kan láàrin ara wa. Òdodo ló sì fa àlùkáríkà nínú ìfẹ́ ọwọ́ ẹni nínú dúkìá ẹni kúrò lórí ayé ẹni. Gbogbo ọtọ́ ti ya òkú

ìyá ọmọ ọba òjò ìsì ìrìnàjò káṣà kẹ́kọ̀ọ́ ṣọ́ọ̀ṣì ìfọ̀ kàkà ìrìnàjò káṣà kẹ́kọ̀ọ́ láwùjọ rẹ̀. Níbi padà wá lọ ní ìdí àtúbọ̀tá ojú láwùjọ. Yàrá nínú àwọn ipa tó wà fún òdodo sísọ lórí olóṣèlú ìtòrí àtàwùjọ òdodo ìrìnàjò tó ti wá di lódodo òdodo máa ń fa tí àwọn èèyàn wọn fẹ́ tí wọ́n bá gbé ẹ̀rọ pé òfẹ́ àjẹwò yóò ta yóò ta lọ pé láwùjọ ẹni tí wọ́n bá gbé tòun. Ìjẹ́ bá ti lọ sí ọ̀dọ̀ ìgbà yóò ara yín. Ọ̀fẹ́ ra ìjà ní òjò ta wọn wọ́n máa gbé ọ̀dọ̀ àdájọ́já. Ọjà rẹ̀ tí wọ́n kà lóbi ọ̀tà. Olóyèmí láàrin rẹ̀ wọ́n náà gbé bọ́ọ̀lá 有些老板商量完成，我们把那个那个最高价钱交一下。过去的时候，我大家也是，就是说，不好意思，大家有，我们说你先来吧，先来就等于说，他先来领导，我比我先我先参与，他也是他那个就是说，他那个就是说，我先做，后等于说，而且他那个就是就是说，我先干，他那个就是说，我先做，我先干，就就是互相来一起。

ìgbàgbá ìdè tó ní àbí ẹ má dúró tó bá ti jẹ fún mi lọ́wọ́ màá wá ẹ̀tọ́ ló ń fọ́ bá lọ ọ̀rọ̀ tó bá gbé bàbá wa ti lọ náà lọ́sàn tó bá ti yanjú ọlọ́wọ́ náà lóòótọ́ wọ́n ló ti lọ́sàn. àwọn àwùjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo ti lọ́ọ̀sì ó wà bẹ́ẹ̀ ìlú àwùjọ bẹ́ẹ̀ àjọkọ̀dá agbọ́nà wà láàrin wa ìfẹ́ òkú àdékọ́. ẹlẹ́ẹ̀kejì nínú ipa tó ní a máa jẹ́ kí ìdàgbàsókè a máa jẹ́ kó máa bẹ láàrin dúkìá lọ́kọ̀láyà lóòtù jẹ́ kí nígbà tó wájú fún pé ọkùnrin kan fẹ́ bẹ́ẹ̀ àwọn wọ́n ti sọ ọmọ pé ní ìyàrá yìí ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun ní ìyàrá yìí ní ìyàrá àbí wọ́n gbọ́dà wọ́n lọ ìdúkà tó wọ́n pé mọ̀tò àwọn àdúkà tó wọ́n lẹ ábúlọ̀ ni ọ̀hákùnrin kùránì bẹ lórí ẹ̀ tó bá wò tó lórí gbogbo bẹ lórí ẹ̀ ọmọ ilé iṣẹ́ òní nígbà tó wá délé ọmọ gáràjì àgbẹ̀ni àwọn ọmọ gáràjì rẹ̀ pé gáràjì wọ́n tún wọn dún náà wọ́n fẹ̀ yá jù lọ tó ọ̀bẹ wípé nǹkan ẹni kí ló nǹkan yẹn ti jẹ́ iṣẹ́ irọ́ nìyẹn nǹkan yẹn ti yàtọ̀ sí nǹkan ọba tẹ̀ ṣùgbọ́n wọ́n sọ lóṣèlú fún ọ pàtó tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ náà ló kéré bẹ́ẹ̀ náà lọ́ta òun ló ń fà á láàrin bẹ́ẹ̀ ẹ wà ní pé ìtúnṣe ayé wọn rọ̀ ọ́ ìdàgbàsókè wọn bá gbèsè ayé wọn ẹ náà ní sísà náà tí wọ́n ti sọ nípa òṣùwọ́n bẹ́ẹ̀ fẹ́ mi nígbà yìí nígbà yìí pàtó náà délé tí wọ́n sọ ní ìlàkọ̀ bẹ́ẹ̀ náà lọ́ta ẹ ní pé ìtúnṣe ayé wọn máa rọrùn bẹ́ẹ̀ náà wá ní ọkọ̀ àti àwọn tó ń tọ́ ń pé àwọn wọn fúnra wa bọ́kọ bá ní sọ̀rọ̀ ìrẹ ìyàwó mi títí ọba yí ìrìn àjò yẹn padà yóò tún kẹ́ ẹ̀ṣẹ̀ pẹ̀lú pàtàkì tí ó dùn sọ bí àwọn òṣèlú ọ̀ṣun ìyàwó ni o lọ́wọ́ ìdílé ikú láyé o. tí wọ́n lọ́wọ́ lè sọ ọkọ̀ tó yá pé ìgbéyàwó ẹ̀ lé pẹ́tọ̀ alíbísí làbújá olùkọ́ tó ní bẹ́ẹ̀ lè lẹ́sẹ̀ àbújá tó lọ́wọ́ nínú náà kọ̀ọ̀kọ́tà àbújá sí mi náà kò tẹ́lẹ̀ wọ́n bá kúkú láti pẹ̀lú ara wọn bẹ̀ tó bá ti kèyàwó àlọ́ wà láwùjá kò sẹ́ni tí wọ́n wà lọ́jà ìdúkà bẹ̀ lórí kùkú tó dúró lọ́kọ̀ ìpẹ̀lú. sọ èyí ò sẹ́ni lọ́jọ́ abúlé lè ká ti ṣe fúláwọ̀ jẹ̀má nígbà bá ti jọba wá kú nígbà bá jáde lẹ́nu ilé ìwọ̀n náà lọ́kọ̀ọ́ náà ìyàwó náà kalẹ̀ ṣàkóso níbi ilé àbújá wọn sọ àbí ìrẹsílẹ̀ náà lẹ́ni ẹ̀sùn náà kò sí tọ́ọ̀sì kankan má láàrin rẹ̀ bẹ́ẹ̀ náà lù wọ́n rẹ̀ tó fi pé ìwá ni gbogbo bá ojú òní ní tọ́ọ̀sì nínú rẹ̀ náà wọ́n dàbí kankan sí wọn bá ní ìjẹun tó kù káàkà fún bàbá ó ní àtẹ́sẹ̀ gidi pẹ̀lú rẹ̀ ìgbà tó wá ti tó yọ tẹ́lẹ̀ ní wọ́n dàbí ní àtẹ́sẹ̀ pẹ̀lú rẹ̀ náà láti sọ̀rọ̀ àìsàn olójó olùpàdàkì púpọ̀ mélòó mélòó ìyàwó náà tó lọ pa ọlọ́pàá gbogbo tí ó ṣẹlẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ pátá òun náà ló tó ṣẹlẹ̀ ọ̀pọ̀ wà kó àwọn kọ́kọ́ sí àwọn ilé lẹ́yìn gbogbo ayé bẹ́ẹ̀ òun ti kéde ìgbà tí wáyé òun bá inú ìdílé lọ́kọ̀láyà bẹ́ẹ̀ ìgbà ìdílé lọ́kọ̀láyà tí wáyé lọ́kọ̀ lè lọ́kọ̀ àwọn tọkọ̀ ọ̀parọ́ síyàwó síyàwó náà parọ́ lọ́kọ̀ ẹ̀rọ ìpè àlùbáríkà ọmọ ọlọ́run ló ti lé bẹ́ẹ̀ wọ́n sì máa ní àwọn ọmọ tó máa ní àlùbáríkà ìjọba òṣèlú yẹn

على من طلب دون كلامه عليكم بالصدق والإله والكذب والآله وصحبه أجمعين وبعد فيا عباد الله من آثار الصدق اقتسام الإنسان وشقة الناس مما يساعد على النجاة الإنسان في الأعمال التي يقوم بها والصدق ينشر السمعة الحسنة على الإنسان فيزداد إقبال الناس على منتجاته أو قدراته التي يقدمها للآخرين ومنها الراحة النفسية كما قال النبي صلى الله عليه وسلم والخلق الطمأنينة حيث يعيش الإنسان بسعادة واطمئنان واطمئنان وراحة بال وصدقه ومنها استقرار الأمن بين الرأي والرعية بأليف المنتهي المذكور سابقا فبقيامه أيوة بقيام رسول كلامة بطال الزمان فقد حذر النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويقدم فيها الصادق ويكثر فيها الصادق ويكمل فيها القائل والأرض به الأمين وينفق بها الرويضة إلى وما الرويضة قال الرجل كافر يتكلم في أمر الآن أخرجه ابن ماجه فقلت له ولو كان يمكنك ان تكون مسلما ولو كان يمكنك ان تكون kéde náà ti mọ̀ sí. Lẹ́yìn kan ọ̀tá lẹ́yìn náà kan báwọn bàbá àti bàbá bí ara pẹ̀lú ìlà náà rò. Ẹ̀yà ló ti lọ́dọ̀ nínú ipa tí òdodo máa ní lórí olórí òṣòrí àti lórí àwùjọ. Bẹ́ẹ̀ bá ń sọ ìpè ìgbésẹ̀ láwùjọ kan, ẹ̀yà ló pé òdodo yẹn máa ń fa kí ìwọ̀n jẹ́ ẹni ọ̀rọ̀. Ó sì máa ń fa kí wọ́n ní ìdákàtà nínú orítọ̀wọ́ lẹ́yìn tí wọ́n á sọ̀rọ̀ lọ́wọ́ sí irú ẹni bẹ́ẹ̀ lórúkọ ipa àwọn bẹ́ẹ̀ lè kó láń káwọn ọmọ olódodo nípa rẹ̀ káwọn ọmọ olódodo nípa rẹ̀ yóò sì ṣe káwọn olódodo máa ní ìka ìgbọ́dọ̀ orítọ̀wọ́ lórí àwọn iṣẹ́ ọwọ́ rẹ̀ tó bá ń ṣe. lóṣù ló ń tà ní àwọn ìlú ọmọ fẹ́ káwọn ìlú ọjà lọ́dọ̀ rẹ̀ lórí oṣù tó lọ ẹ̀yẹ́wàká nígbà orí ẹ̀ka ó sọ ní sọ tẹ́lẹ̀ wá àwọn ọmọ tí ń sọ ọ̀hún náà àtàwọn lẹ́nu wọn. ọ̀nà òun yọ ìrántí epo kò lọ́wọ́ àgbàrá wa kan wá. ó ti sàkó wa àwọn máa ń lọ lọ́wọ́ náà ní sínú àjọ àbá ti ṣe mọ́lẹ̀ fóònù tó wá ṣe lọ́wọ́ ẹ̀jọ́ fẹ́ lọ. ẹnì wá béèrè lọ́wọ́ wọn pé mélòó lẹ gbé wá lọ́jà àgbàrá wa kan náà rẹ̀ ah ilé ìtẹ́gbé wa yóò tó lára wa kan o. àgbàrá wa kan lórí náà yọ ọ̀dà ìwọ̀n ló kù nígbà wọn yọ ọ́ ìdí wọn bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mọ́tò láti

bọ́bá tó ń ju ọwọ́ náà ní tó ń kàwá wọn ìjọba yẹ kọ́ra ìjọ́ra ètò ìlà ìjọ́ra ìjọ yẹ kọ̀ ló ṣe dáadáa fún wa. Òwòrán eléyìí àwọn òwò títí tó lè sọ̀rọ̀. Ìjọba yẹ wá lè lódodo tó o bá fẹ́ ṣiṣẹ́ rẹ dáadáa kọ́dà bọ́ bá ń wá ọ̀ká òwò ọ̀rọ̀ rẹ̀. Wọ́n lè kọ́kọ́ sá àmọ́ táwọn ọ̀gá tí wọ́n ń gbà á ó lè wọ́n àwọn òṣèlú ti pé olódodo ni ọ́ ó sì ti ṣe ìwọ̀dà nígbà ọba sì fún wa oníṣẹ́ ló mọ ọdún tí wọ́n ní látara eléyìí àwọn ìlọ́mọ tí ó sábò tọ̀ bí a bá ní àwọn púrọ̀jù tó kọ́ kalẹ̀ ẹ máa wọlé ní ìsìn bí a bá ra àwọn púrọ̀jù mọ́ra ó lè wọ́n o àwọn púrọ̀jù báyìí ló dáa àwọn ẹni tó dùn wọn ìwọ́n lòdò ló pa ẹsẹ̀ wọn tí wọ́n gbé lò tó ẹ bá àwọn fi lọ́ àti gbogbo ẹ̀rú ni àwọn yóò dá kó lẹ́lẹ́ báyìí náà kó lẹ́sí láyé tó kọ́ láàmà ìwé ìwé ìwé níta. inú àǹfààní tí ń bẹ ní olódodo òun nìyẹn o àwọn ìjáwé yóò ti sọ bẹ́ẹ̀ ni yóò sì máa sọ dáadáa nípa ẹni káwọn sọ wájú lọ́yẹ̀. bákan náà bẹ́ẹ̀ bá jẹ́ olódodo nípa tó ní ìwọ náà ó ní rest of mind ó ní kí ni wọ́n rest of mind ọkàn ló balẹ̀ kò sí wàhálà kankan ṣùgbọ́n ní tóun náà máa parọ́ fún ìyàtajà wọ́n bá ti kúrò tó mọ́tò tọ̀hún ó dúró yìí àyà rẹ̀ kọ́ náà kàrà lẹ́gbẹ̀ẹ́ tí èpè jẹ́ kó ń ta àbùkù tó ń dúró ta àbùkù èyí olùbàjẹ́ rẹ̀ tọ̀hún ti kẹ̀lẹ̀ wá sí lábẹ́ ṣùgbọ́n kó ti là kàrà lọ àyà rẹ̀ yẹn nínú ìmọ̀ ìlera ó ti ní sọ́ọ̀dà ẹ̀sùn láyà lọ. àwọn onímọ̀ ìlera yóò yọ wáyé pé nínú tí máa ń sábà fa apatẹ́ńtàn ẹ̀gẹ́ rúru nínú tí máa ń bà àwọn oníkọ́kẹ́yìn ọmọ balẹ̀ tọ́kọ̀ bá ti balẹ̀ tó wẹ́ tó wá ti wá jókòó ọkùnrin yàn ọkàn rẹ̀ ló balẹ̀ ó dùn àyè pé òdodo sísọ nínú ipa rẹ̀ gan ni wọ́n fa àlàáfíà tó kò débi ayẹ ṣùgbọ́n tí wọ́n tún bá ti máa ń fa ìsàn tí máa ń dá àárẹ̀ lẹ̀ sí yẹn láà gẹ́gẹ́ bá lẹ́nu ẹ̀dọ́ wa pé òdodo sísọ ìgbọ̀n balẹ̀ nínú ibi tí wọ́n ti máa tẹ́gbẹ̀ẹ́ sí ayé àbíyọrí ló ti dúró kọ̀ọ̀balẹ̀ rẹ̀ yìí. bákan náà jẹ̀ náà ẹjẹ́ àlọ́ ọmọ yìí pé òdodo sísọ ó máa ń pa kí ìkíọ́rìsì òun wà láwùjọ tó bá ti wà òun wà àlùkò fa èyí òun wà láàrin olórí àtàwọn tí wọ́n ń ga ayò wa kó lù wá ni àwọn àwọn ẹgbẹ́ ń ta àwọn Ìjọba tí àwọn tí ò lóde tó pọ̀ fún wọn kọ́, ó di agbẹ̀yìn. Tẹ́kínní agbẹ̀yìn wọ̀jú lẹ́nu. Ó di agbẹ̀yìn wọ̀jú lẹ́nu. Àwọn kan bá wà láburú dá kẹ́kọ̀ọ́. Gbogbo ìyèròjà tọ́yẹ kí wọ́n lò kí wọ́n ti kojú ọ̀daràn. Àwọn náà wọ́n kó lọ́daràn lọ́wọ́. Àwọn ọ̀daràn arẹ́ ìjẹ̀ lọ́wọ́ àwọn òbí nínú wa ká àwọn ìlòmíṣà gbẹ́ta nínú wa. Fọ́nà mọ̀ náà wà kàn, tẹ́tọ́ tọ̀ kàlẹ́ mọ̀ lọ́dọ̀ lọ́dọ̀. Tẹ́tọ́ ló tẹ́tọ́ lọ́dọ̀ lọ́dọ̀. Jàmbá fóònù tó bá wà ìjọba bá jẹ́ wà o. Fóònù tó bá ti wà, á sì fún ti kò sí tó fa ìlú tó sáà gbà lọ́dọ̀ lọ. Fóònù tó bá ti wà, báwa náà bá wù káàkiri lọ́pọ̀ lọ́dọ̀ lọ́wọ́ wa káàbá ti tó máa lọ jalè máa lọ yàwúrù máa lọ akásọ̀ tó wẹ́kẹ̀ sí gbogbo gbà tó lọ́wọ́ bá ti wà nínú ìjọba ayé rẹ̀ fún tó jẹ́ wà fún lókè náà lọ́wọ́ bá ti sọ eléyìí náà àmì títa ní gbogbo sọ̀rọ̀ alára nípa rẹ̀ alẹ́mi ní àwọn ọdún tó ń bọ̀ láwo àwọn òṣòwò àwọn ìyẹ̀rọ àwọn ọmọ òṣòwò lódodo yàrá ilé ìta ọjọ́ fẹ́ di léwu. báwo òṣòwò tó bá wọn ìwọ́n padà dá ní ìjọba sẹ́nu báwo yẹn ó máa yọ ọmọ òṣòwò lódodo. àsìkò tó ti ń bọ̀ tó ti ń pé olódodo ẹ̀dá tó pariwo olódodo bẹ́ẹ̀ lọ ìwọ́n làwọn ìwọ́n òṣòwò ṣé kò àwọn oníṣòro tó wá dùkọ̀ àyẹ̀bá àwọn bàbú àwọn irọ́ eléyìí tó ti dáadáa táwọn èsì ayé náà tó sọ̀rọ̀ ọgbẹ́ láti bọ̀ dáadáa wọn lọ́dọ̀ ta wa adébùsọ́lẹ̀ o adébùsọ́lẹ̀ kan olódodo àpèjúwe ẹni tó jẹ́ ìjọ pọ̀fáìsọ̀ lórí ìṣẹ̀dáhùn tó wá ní àníṣẹ́ tó wọ́n wà ní ẹ̀rí ìwé o tẹ́ ẹ̀ báwọn náà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ju o. ṣùgbọ́n tó bá débẹ̀ tó bá lé tó sì tó kalẹ̀ bẹ́ẹ̀ tó alẹ́ ìrí ìwé o ní ìwé o ìgbò kí ni ó sọ ó ti jàmbá sí ẹni dalẹ́ àwọn ti jàmbá tó wa ó ti jàmbá sí ìwé o. ẹ bá tó wà lọ́dún ìgbà táwọn èyí táwọn èyí ń kọ́ tó wá tó lọ́sìn èmi tí sẹ́mi jọ́ka abẹ́ o ìtọ́jú rẹ̀ láwọn ọjọ́ àbújá ni àwọn ọ̀dọ́ àgbàmọ́ lọ sí wọn ìmọ̀tàlẹ́ ní ìlànà nígbà wọ́n ẹ̀ tàbí ẹ̀ríkà àsìkò òun ti láàbí oníṣẹ́ máa kó ti o kò sí sí pàápọ̀ fún ọ̀rẹ́ òde ní káńtẹ̀lẹ̀ o. ẹ máa wá ní pé àwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀ wọn wọ́n ti mọ̀ wá sí irọ́ wọ́n mọ̀ lóko lóko bá àwọn olùkọ́ tẹ̀lé káàánú ojú rẹ̀ láwùjọ lẹ́nu káàánú ojú rẹ̀ láwùjọ lẹ́nu gbogbo tó ti mẹ́sì fún wa ìlú pèlè sí báwọn ẹ̀yà gbogbo tó jẹ́ sí lójoojó wàláhì àwọn ètò kálú sí bàbá wọn àwọn èèyàn wá dá ẹ̀sìn òdodo mọ̀mọ́ àwọn èèyàn wá di ọmọ káàlẹ́ pèlè sí òdodo ẹkún wọn kú sọ àbá ndị wọn bá mẹ́rin wọn máa ti sọ àbá ndị bàbá rẹ ni ẹ̀dá kò fẹ́ nínú bébí ẹ bá ti bàbá rẹ anyị ká máa fún àbúrò bàbá ni sáà gbọ́dọ̀ fún àbúrò bàbá ni wá náà tí náà ẹja lódodo òdodo tó bá wa tó àwùjọ wa tó o kọ́mi olódodo sí bàbá ẹ̀ sí bàbá náà olódodo kọ́ ma kọ́kọ́ olódodo sí àwọ sí àwọn ní olódodo sí ọgbà ẹ̀ kó lórí olódodo táwọn ti darí káwọn tá a ti darí ẹ̀ káwọn olódodo tába ti lódodo àwùjọ wọn ni wọn kọ̀ balẹ̀ ètò ìwọ̀n lọ nílẹ̀ lọ́wọ́ lọ àwọn ọmọ ẹni ni asẹ́rù kan sábà sọ̀rọ̀ àmọ̀ wọn àti ìrìnàkà àlàó wọn àti àlùkò àti قلبا سليما ولسانا صادقا وأسألك من خير ما تعلم وأعوذ بك من شر ما تعلم وأستكفك مما تعلم اللهم احفظ لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تؤذبنا يوم الحساب اللهم عافنا عافية الأمور كلها واجبنا به في الدنيا وعذاب الآخرة اللهم اسقينا أنت كافي وقالوا اللهم لا آتي فلا تقدر كفرا إرادة يا أرحم الراحمين اللهم اغفر لأمواتنا والمسلمين في مشارق الهب والغالية إرادة يا أرحم الراحمين اللهم آمنا في دولة دولة نجيلة اللهم آمنا في ولاية ولاية ولاية أردن اللهم آمنا في بلدنا بلد وسوى وجوارها برحمتك يا ارحم الراحمين اللهم آمنا في قلوبنا اللهم آمنا في قلوبنا اللهم ذلك الوحي وزيادة والتعايش واجعلنا للمتقين اماما اللهم بارك لنا من كرامته والذين امرنا رشدا اللهم بارك لنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم